ìṣẹ́gun lẹ́gbọ́ yẹn látẹnu lady evangelist kẹ́hìndé táíwò. ariwo ariwo ariwo ariwo ìṣẹ́gun nínú ilé mi. ìmísí ẹ̀mí mímọ́ ni lady evangelist joshua kẹ́hìndé táíwò fi gbé orin eléyìí jáde ẹ tún gbà. kú jáde fa ọ̀run yá. kò sẹ́ni tó máa gbórin ẹ̀mí eléyìí tọ́lọ́wọ́n ò ní gbé lékè come on let's shout for victory. victory. ẹ̀mí nílẹ̀ eléyìí ó tún yàtọ̀. àwórí ariwo ìṣẹ́gun látẹnu lady evangelist joshua kẹ́hìndé táìmù ti jáde. ọmọlá christian music tó wà ní mọ́kànlá junction ìbàdàn ìlú ń pin tó ń tà káàkiri àgbáyé ẹ lady evangelist joshua kẹ́hìndé táìwò sórí nọ́mbà yìí zero eight one six zero seven four six one zero five. àwo orin ẹ̀mí ariwo ìṣẹ́gun látẹnu lady evangelist joshua kẹ́hìndé táìwò ti jáde tètè lọ́ra ti yín o.